كنا لخاطئين قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 àánú ọlọ́run orí àjẹjẹ tán rẹ̀ kó lọ máa bá anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìtẹ̀síwájú ibi tí a bá tafsirul Qur'an tí a gbé dúró lánàá lónìí pẹ̀lú òkú ọlọ́run a máa tẹ̀síwájú nù sóràtì Yusuf àyà one oh four ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú insha allah ta'ala. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين وكأي من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حضرات تمع القرآن فالورق له الرحمن قبتك ببهد لي الرحيم أبا تسوي ọ̀dọ̀ tó bá ṣe ti ẹnìkan ẹni yóò kẹ́ tó bá rí dọ́gbọ́n dá alùkìyàmà ọlọ́run á máa lo méjèèjì náà láàyè tó bá wù rahman dunya wal akhirah ọlọ́run á rahman láyé àtúnlò

àwọn orúkọ ọlọ́run tó rẹwà jùlọ ti àwọn ìròyìn rẹ̀ tó pé lékè ona ilà fi bẹ̀rẹ̀ tútúmọ̀ ọ̀rọ̀ lọ nínú alukur'an. bisimilahi rahmani rahim. wàmà tasaluhum alayhi min ajr. ọlọ́run ọba ní àwọn tí àrùn ìrẹ̀ ànẹ́bí sallallahu tààrà wọn sí. bẹ̀rẹ̀ látòrí àwọn ìran lárúbáwá àti gbogbo ohun tí ń jẹ̀dọ̀ ọlọ́run ọba pátá ọlọ́run ànábì sọ̀wọ́ ọlọ́run ànábì ṣe èèyàn òun àtàlìjànù. àwọn tí ọlọ́run ọba rán rẹ ànábì sí tí wọ́n bá lè ronú jinlẹ̀ dáadáa ní ó yẹ ká gbọ́rọ̀ sí ọ lẹ́nu. kọ̀yẹ kan kọ ọ̀rọ̀ ọlọ́run tó ń sọ fún wọn torí wípé wà máa tas'aluhum alayhi min ajr. wà máa tas'aluhum alayhi min ajr. torí pé òkú lè fi gbà kan béèrè owó ọ̀yà kankan lọ́wọ́ wọn. bó bá yẹ pé òun tọrọ jẹ lọ́wọ́ wọn ni wọ́n lè máa sọ wípé nítorí tó jẹ náà ló fi gbégbá wáàtì. wọ́n lè ní torí àǹfààní tówó èyí tó fẹ́ rí ló fi ń pẹ àwọn sójú ọ̀nà ọlọ́run ṣùgbọ́n wà máa tas'aluhum alayhi min ajr. wà máa tas'aluhum alayhi min ajr. torí pé rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam ó kúkú fìgbà kan béèrè lọ́wọ́ ẹnikẹ́ni nínú wọn min ajr bó ti wùlẹ̀ kó mọ́ ó béèrè owó ọ̀yà kankan lọ́wọ́ wọn. in huwa illa dhikrun lil alamin. gbogbo tó ń sọ fún wọn in huwa àlàyé ọ̀rọ̀ tó ń ṣe fún wọn kò jáde láti ibì kankan bí kì í ṣe wípé illa dhikrun lil alamin. in huwa illa dhikrun gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn dík àìtẹ̀dìkì rẹ̀ ìṣèrántí ìná wọn létí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀ṣètò ọlọ́run ẹgbàtọ̀ ọlọ́run ẹpòfin ọlọ́run ọba mọ́ ẹtẹ̀ láṣẹ ọlọ́run èyí ò ní ní tó ń ṣe fún gbogbo ayé lil alamin li jami'il khalaiq fún gbogbo èèyàn li jami'in nas ní tó ń sọ nìyẹn ò béèrè owó lọ́wọ́ wọn n tó fẹ́ lọ́dọ̀ wọn oní ẹ̀nìkan gbọ́rọ̀ ọlọ́run kan sì tẹ̀lé eléyìí òun náà ni àríkọ́ṣe èyí tí gbogbo ẹnikẹ́ni tó bá gbé dáwà tó bá gbé lọ́wọ́ ìpèpè sójú ọ̀nà ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá gbé lọ́wọ́ kò gbúdọ̀ mọ́ọ́rán kan ẹ̀san lọ́dọ̀ ẹ̀dá kò gbúdọ̀ máa béèrè nǹkan kan lọ́wọ́ wọn tòkípa mi ń bẹ tó bá ti ń wo mọ́ wọn máa béèrè máa tọrọ wọ́n máa sá fún ọ wọ́n máa ní hmm, àfáhùn tún dé ọ̀rọ̀ tí ní kọ̀rọ̀ níṣẹ́ yóò ní máa dáwó. àwọn èèyàn á máa sá twenty bá ń tọrọ owó lọ́wọ́ wọn. bọ́ bá ti ń tọrọ nǹkan lọ́wọ́ ọmọ nìyẹn sí ẹnu rẹ̀ ó máa sá lọ́dọ̀ rẹ̀ tó bá ti rí ẹ̀ ó tún dé nínú ìwà èyí tó gbọ́dọ̀ máa wà lára gbogbo ẹni tí bá ń pèpè sójú ọ̀nà ọlọ́run ó náà ní pé kó má ní pàràhàn kó má lọ́kànjú à kó má máa wo ohun tí ń bẹ lọ́wọ́ àwọn ènìyàn in tó ń fẹ́ fún wọn ó kó pàtàkì lẹ́nu tiẹ̀ kí ni nǹkan tó fẹ́ fún wọn ó fẹ́ kọ́ lọ́wọ́ ó lò ní sábà bí ìmọ̀nà fún wọn ìyẹn lọ yẹ kó pàtàkì lẹ́mìí tiẹ̀ kì í ṣe torí àǹfààní kan tó fẹ́ rí lọ́dọ̀ wọn ìyẹn ló fà á bọ́láwọ́ bá fi ń sọ fún wa láàyè wípé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wa ma tas'aluhum alayhi min ajr. wa ma tas'aluhum alayhi min ajr. torí pé ànábì ò béèrè owó kan owó ọ̀yà kan lọ́wọ́ ẹnikẹ́ni nínú wa. in huwa illa dhikrun gbogbo tó ń pè wọ́n sí ọ̀nà ni ó fẹ́ rán wọn létí ìrántí ọ̀rọ̀ ọlọ́run ọba ló ń sọ fún gbogbo èèyàn kì í ṣe pé bèrò bá ṣe pọ̀ tó bí wọ́n bá ṣe gbà sí lówó rẹ̀ ó ṣe pọ̀ ní òsínú Islam ẹ̀ka wa níbi jẹ̀mọ́ àmọ́ta ṣe pọ̀ sí nìmọ̀mù ó ṣe lówó lọ́wọ́ sí irọ́ èyí ò lágbègbè bòmíì bẹ́ẹ̀ bá ṣe pọ̀ sí ilé ìjọsìn náà ni olórí ìjọ ṣe ló lọ ìyẹn ò sínú Islam bíjà máa kún bí mọ́tàláṣí kún bíta kún ìyẹn ò sọ pé kí mọ́mù ó torí ẹ̀ lówó látàrọ̀dọ̀ látàrà yìí ọdẹ mélòó táwọn ẹ̀ wá kí jimá ẹnì kọ̀ọ̀kan tó wá kírun kọ́dà bó ṣe two hundred naira èèyàn ọgọ́rùn-ún kan wá kírun ẹnì kan wá fi two hundred naira lẹ̀ fún mọ́mù two hundred naira times hundred now twenty thousand kọ́ wa máa rí twenty thousand lọ́sẹ̀ lóṣù èlò ní ọmọ ríhun eighty thousand naira ah ó ti dùn ó ti dọ̀bẹ̀ nù ṣùgbọ́n nínú Islam kò sí ní tó jọ bẹ́ẹ̀. èyí ò ní làwọn ará tọ̀hún ṣe lẹ́rìí wọn tó múra kankan káyàrò pé torí tọ́lọ́ ni. وما تسألهم عليه من أجر وما تسألهم عليه òkúkú béèrè lọ́wọ́ ẹnikẹ́ni nínú wọn ò béèrè owó ọ̀yà lọ́wọ́ wọn. إن هو ìrántí ló fún gbogbo ẹ̀dá sọ̀rọ̀ ọlọ́run ọba fún wọn lérí àyà yìí àwọn onímọ̀ wọ́n ní ẹni tí bá ń pèpè sójú ọ̀nà ọlọ́run ìpìlẹ̀ ni wípé àìgbowó lérí ẹ̀ ọ̀fẹ́ ṣe dáwà sójú ọ̀rọ̀ ọlọ́run kan pé o máa gbowó lọ́wọ́ àwọn tó ń sọ̀rọ̀ fún là kò lẹ́tọ̀ ọ wà kún iṣẹ́ ọwọ́ rẹ̀ ni ó ní nǹkan tó máa ṣe tó fi máa gbọ́ bùkátà tó fi máa jẹ tó fi máa mu èyí tá ń ṣe yìí èyí ò fi sabilillah lójú ọ̀nà ọlọ́run eléyìí ń ṣe àfihàn ọlá tó ń bẹ fún àwọn onímọ̀ nínú ẹ̀sìn Islam. bẹ́yìn bá ṣe àròyé ní wákàtí méjì gẹ́gẹ́ bí lẹ́kítọ́rà owó tí lẹ́kítọ́rà ń gbà owó àròyé náà bẹ́ẹ̀ wọ́n bá a sí mọ́ yóò gbowó àbájá ẹni ọwọ́ àti kan àròyé wákàtí kan ó gbowó ẹ̀. àbá lè ṣàròyé látàárọ̀ dálẹ́ kò yọwó. Màmá Nútìrín mọ́kún léwájé ńlá. Èmù ni ó ń sọ ọlá àti ipò tó ń bẹ fún àwọn tí wọ́n ti tọ́lọ́wọ́ bá mú. Àwọn èrè ti ẹ̀san kankan lọ́dọ̀ èèyàn. Wọ́n èrè ti owó kankan lọ́dọ̀ ẹ̀dá. Ọlọ́run ní máa kún wọn. Ọlọ́run ní máa ti fún wọn lọ́nà tó ju ń lérò lọ. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ìpìlẹ̀ a ṣe wá sí fi sabilillah o ti wá rí báwọn yẹn ti pọ̀ níjókòó ọ̀kẹ́ tó máa lọ ọ̀yà five hundred naira kẹ́mi kọ̀ọ̀kan yóò dáa ẹ̀rí kò ń ṣe wàhálà látàárọ̀ ni ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá náà kò sí fún yẹn o. àmọ́ ọ̀nà méjì ó ń bẹ bọ́yá ẹni tó ń ṣègbìyànjú sójú ọ̀nà ẹ̀sìn ó ń ṣe wáàsí àwọn ìgbìmọ̀ kan wá gbà á wípé máa ṣe wáàsí fáwọn èèyàn má gbà nǹkan kan lọ́wọ́ wọn o a máa fún ọ ní owó oṣù gẹ́gẹ́ bó ṣe máa ń ṣẹlẹ̀ àwọn míì dùn áàtì ni wọ́n tí àjọ kan ń sanwó oṣù fún wọn irú owó tá ń gbà yìí tí wọn ò bá ní ọ̀nà míì tí wọ́n ti lè máa rí jẹ ìmú wọn kò sí láì fi ń bẹ̀ ká máa gbowó yẹn torí pọ́ lọ́wọ́ ọba ọ̀sọ́ bí kákòkò sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú ebi ọlọ́run sọ bẹ́ẹ̀ ìwọ tó yó lọ́bọ̀ ta ló pa àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run àmọ́ má fi ìjẹ́ ẹ̀mú rẹ yẹn sọ́dọ̀ àwọn tó ń pè alẹ́rẹ́ nìkan kó ń fínú fídọ̀ wípé ẹ̀yin máa ṣe òun ò mọ̀ kún yín lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀mẹ́gbà àwọn kan lọ́wọ́ àwọn tẹ́ ń bá sọ tó bá wáyé bẹ́ẹ̀ àwọn àfáà ní tó burú bẹ́ẹ̀ láàfin máa ráwọn dùn áàtì míì tí wọ́n san sálárì fún wọn ó lè jẹ́ ìjọba Saudi ó lè jẹ́ ẹgbò míì ó lè jẹ́ gbìmọ̀ míì náà tó fún wọn lówó sùn ẹ̀rí mọ́mú míì náà wọ́n fún sálárì pọ́gbà sálárì yẹn kò bá ládàá rẹ̀ jẹ́ torí pé a fẹ́ kó lè fọkàn sí nǹkan àmọ́ kò gbúdọ̀ wá sọ àwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ lóúnjẹ lọ́yẹ́rẹ́ ẹ̀ mọ́ dáwọ́ fún mi kò gbúdọ̀ ṣe bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ẹni tó ṣe wípé ó níṣẹ́ tó ń ṣe ṣùgbọ́n tọ́lọ́run ọba tó ń ṣe yìí ó ń kọ́ àwọn èèyàn ní kẹ́ owó ń ṣe wà sí nǹkan yẹn ti di kò ráàyè ṣiṣẹ́ rẹ̀ yẹn mọ́ ẹnìkan ń bẹ ni àfa ńlá sí ṣùgbọ́n níbi yẹn lẹ́kọ̀ọ́ ká lọ kọ̀ọ̀rọ̀ àyè ṣiṣẹ́ mọ́ si sì irú ni o lè gbowó níwọ̀n tí o fi gbé rẹ̀ tí ni jẹ́ haram ṣùgbọ́n ẹni bá làwọn bá kún lọ́wọ́ débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọn ni yóò mọ̀ sí ìṣẹ̀bí rẹ̀ lọ torí pẹ̀sán tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run kò sẹ́ni tó lè san ẹni tí ń kọ́ máa ń ké ìpìlẹ̀ ní kankan ṣùgbọ́n tó bá yẹ pé ní tó ìjókòó tì náà ní tó ṣe nǹkan míì àwọn àfáà ní kó gbowó tí ó fi máa jọ tó tẹ bá ní ó má nǹkan kan nígbà ọba ya ilé kéwù kò ní tọ́jọ́ àfáà ti ń kọ́ máa ń kéwù títún dọ́gbọ́n ọ̀kadà ọba ti dàárọ̀ ó sáré bọ́ kadà àfáà bọ́ ẹ wà ó wà lọ́nà àwọn ọmọ ilé kéwù ti dé ah, òun dẹ̀ ṣèrè èrò fúta báyìí. lọ́dà ẹni sáré dé fúdà máa dà wá ó débẹ̀ ó tún lérò lára jẹ̀mọ́ ilé kéw yóò lànà jọ́nà yóò sàjẹun ìmáàmù tẹ ní ah, ìmáàmù ń lọ àsìkò àìlà tó àrí àsìkò zuru tó tó máa ah, ń gbogbo ìgbà ń sọ yẹn òun wà lọ́nà àpamọ́ òun gbèrò kálọ̀ ṣùgbọ́n èyí tá a fẹ́ kó máa dúró gbogbo ìgbà kó wà ń bẹ̀ á máa sanwó tuntun kò sí nǹkan mìíràn tó ṣe tó máa ṣe lélẹ̀. ojú méjèèjì ni Islam fi wo. Islam máa ń wo reality níbi tí ọ̀rọ̀ ti yé àwọn ènìyàn nípa pàtàkì iṣẹ́ táwọn olùmọ̀ ẹ̀sìn tí wọ́n ń ṣe láwùjọ tòun tó jọ mọ́ ọ̀rọ̀ ìlera àwọn àfáà ìjọba ní òmà mójútó àwọn ò tún sanwó pé wọ́n fẹ́ lọ sí tún hmm. torí iṣẹ́ tí wọ́n ń ṣe láwùjọ ó ju iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ wọ́n ó máa jẹ wọ́n ó máa mu wọ́n ó náwó lò ìyẹn ò sínú bùkátà tí wọ́n mọ́ kátà jókòó ká máa ka ọ̀rọ̀ ọlọ́run kọ́ máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn táwọn èèyàn bá lọ tí wọ́n bá bọ̀ kọ́ darí sọ́dọ̀ wọn àfáà mi ní ìṣètú lẹ́mọ̀ ẹ̀ ọlọ́run ló mọ iye ọ̀rọ̀ tó ti dá sí ilé tó ti fẹ́ tú tó ti bá wọn yẹn jẹ́ kò wá ní parí ọ̀rọ̀ yẹn tọ́kọ́ náà yẹ fún mi lówó oníbèrè owó bẹ́ẹ̀ sì lọ ọ̀dọ̀ lọ́ọ̀yà báwo yìí rẹ bá ti pọ̀jù lónìí ẹ lọ san consultant fee bẹ́ẹ̀ rẹ lọ dọ́gbọ́ ọ̀sánwó káàdì tó bá tún wá jẹ́ consultant pé ọkàn fẹ́ sọ̀rọ̀ lásán ó lè ní kọ́ ọkọ lọ deposit twenty thousand naira kò fún ọ lóògùn o ọkàn fẹ́ rí ṣùgbọ́n yìí ò sí fáwọn olùmẹ̀sìn wọn ò sì béèrè ẹ̀ torí pé máa ń dákun ya ń fat. máa ń dákun ya ń fat. ìtẹ̀yìn èèyàn ní ẹ gbogbo ẹ̀ ó padà tán. wọ́n máa ń dọ́lọ́ ìbá. èyí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́ bá ẹni ò ní tán. gbogbo ẹni tó bá jẹ́ ẹni tó jókòó ti ọ̀rọ̀ ẹ̀sìn báyìí tètè ya dìmẹ́rù dìmẹ́rù èyí tó súnmọ́ ọ jù ó lòsì àìnító bó bá kàn wọ ọlọ́run látọ̀dọ̀ ara ẹ ó kàn lè bọ̀ ọwọ́ kan mi díẹ̀ sí pé kí tiẹ̀ kàn gbé pẹ́lú ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀tá ń rí yẹn wọn ò ní ṣùgbọ́n yàrá sábà mi jẹ́ lọ́gbìnrin àmìnata afuf ṣùgbọ́n àtijọ́ tí wọ́n jẹ àtijọ́ tí wọ́n ò jẹ bákan náà lòṣèré fi mọ̀ wọn ò sì ní béèrè nínú àìbéèrè wọn yẹn wọ́n tún máa ṣe fẹ́ lómi bẹ́ẹ̀ sì ni wọ́n nídìí

وما تسألهم عليه من أجر وما تسألهم عليه من أجر ọ̀rọ̀ rẹ̀ ànábì ṣèbó kúkú béèrè owó kankan lọ́wọ́ wọn kí ló dé kí ló fà tí wọn ò fi tẹ́tí gbọ́n tó ń sọ ò béèrè owó lọ́wọ́ wọn. in huwa illa dhikrun lil alamin. ìrẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́run alukur'an ló ń ké fún wọn ló ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fún wọn kí ló dé tí wọn ò tún wá gbà. وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون الله ربنا وكأين من آية في السماوات والأرض الله ni àkàìmọye wàkàáyín àkàìmọye wàkà ayé àkà ìmòye min ayatin fi samawati wal ard náwọn àmì ọlọ́run èyí tó ń bẹ lọ rẹ́gẹ́dẹ́ ní sámà nínú àwọn àmì ọlọ́run ọbẹ̀ èyí tó ń bẹ rẹ́gẹ́dẹ́ lórílẹ̀ mélòó la fẹ́ kà sáwọn àmì ọlọ́run tó ń bẹ ní sámà la fẹ́ sọ ni òòrùn bẹ́ẹ̀ ń bẹ òṣùpá ń bẹ́ẹ̀ àwọn ìràwọ̀ ń bẹ ń bẹ ìràwọ̀ tó kéré lójú wa yẹn ìmí ń bẹ tó ju gbogbo ayé lọ bóò lọ́lọ́run ṣe ń darí gbogbo ẹ̀ kí kò sì gbọ́ra wọn. orílẹ̀ náà ń kọ́ ẹwà àwọn ẹranko ẹwẹ̀ dẹ́yà ẹwù ìrà ẹwù gbọ́ ẹ̀ lọ bó ṣe lọ́kàn kún wàfi àfúsíkú àfàlà àtúnṣirún àwọn ẹ̀dá ọmọnìyàn gan-an fúnra wa bá a bá jókòó tá a stọ́dì sísẹ̀mù ara wa èyí ò gbèjì tó fi fọlọ́ jẹ̀mọ́ ọ̀rọ̀ là ń sọ yìí kò sí transmitter kankan tẹ̀ gbèsè tí tẹ̀ fi ń gbọ́rọ̀ yìí bí mo sì ṣe ń sọ̀rọ̀ yìí atẹ́gùn lásán ló ń jáde atẹ́gùn yẹn wọnú etí yín etí yẹn wà so sensitive bátẹ́gùn yẹn bá ti débẹ̀ yóò di kóòtù yẹn ọmọ tó máa ti mọ̀ sọ ó gbọ́n tí mo wí yóò yẹ kí lè kó pọ̀ lásán yóò tún yí ọ kọ́rọ̀ yóò tó wá jáde kì í ṣe iṣẹ́ kékeré amaliyatul al-imbogat ẹ̀dọ̀fóró àríà àríàtàn lungs ẹ̀dọ̀fóró wa yóò máa ràn yóò máa padé yóò máa kó atẹ́gùn sínú láti lè gbé ìró jáde ìwọ náà ó rí i pé tó o bá sọ̀rọ̀ kan lọ tó bá yá ẹ̀mí rẹ̀ ó pin abẹ́ẹ̀kọ́ ó nílé kọ́ntínú ọ̀rọ̀ yẹn mọ́ ó rí i pé kó o tó kọ́ntínú kí ló ṣe omi ìwálẹ̀ tó bá ti ní wálẹ̀ ó ti ti pọ́ǹpù atẹ́gùn sínú ẹ̀ nìyẹn gbogbo ọ̀rọ̀ tó bá tún tún sọ tó bá ti lo atẹ́gùn yẹn tán ó tún lè sọ́mọ́ tí ò bá yí ọ ìwọ ọmọ ọwẹ tí bá ń pèrú. Allahu akbar Allahu akbar ṣọ́rọ́lá òrìlẹ̀. látẹ́gùn bá ti tán yóò stop. ó rí pé o gbúdọ̀ mí wálẹ̀ tó bá ti mí wálẹ̀ o tún dá atẹ́gùn padà síbẹ̀ ni. iṣẹ́ àkọ́kọ́ nìyẹn. lẹ́yìn èèyàn àwọn ètè méjèèjì agbọ́n òkè agbọ́n dòsàlẹ̀ tánná ìwò mú gbogbo ẹ̀ ni wọ́n máa ṣiṣẹ́ kọ́rọ̀ tó jáde. wọ́n ń pe àwọn àyè kan ní mọ̀nàfíkú àtàkìrìj àwọn àyè kan tó pé ibẹ̀ lọ̀rọ̀ ó ti máa jáde ìbẹ̀rẹ̀ ló ti máa jáde points of articulation ìtàn bá kan ibi ìró tí ó jáde bẹ̀rẹ̀ tí a bá kan ẹ̀gbẹ́ bí ìró tí ó mú jáde rè bọ́ọ̀rọ̀ ṣe ń jáde yìí à ń tó ni bí e bí a bí a bàbá bí bàbá yẹn ṣe jáde ahọ́n ti níbi tí ó kàn kó tó lè produce bí. ẹ wá wo láàrin ìtẹ́jú àáyá téèyàn ṣe máa wẹ́ẹ́dẹ́ níbo ni bí wà níbo ni à wà níbo ni bí ara ọ̀ ń sọ lọ́ba yẹn náà bọ́rọ̀ tí ń ṣiṣẹ́ ọpọlọ náà òun bàbá ló fẹ́ sọ àbí bí ló gbè síwájú kí a o ó rí i sọ nípa mi pé ọpọlọ ní kúrò padà kì í ṣe a second yóò mú nǹkan yẹn lọ wọ́n fi àǹfóṣekún. nígbà tó bá fẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ sòro sọ ẹni tí ń ká lòlò dáadáa kẹ́kọ̀ọ́ ìwọ gan lọ́sọ̀ fún pé sáṣì sòro ṣèṣe kó náà fẹ́ sọ nígbà bá di wípé tó ń jẹun ní kúkú láyà àlóṣìṣó yóò mọ àti rí bàtà pé ló mọ̀ pé ọ̀rọ̀ sísọ yẹn kì í ṣe jẹ́ kéré o tọ́lọ́n kan sí lọ́rùn fún ọ tó fi mọ̀ pé iṣẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó bá ń ká lòlò àti rí bàbá pé yóò di wàhálà yóò dogun ṣèbó láwọn abọ́ náà láwọn ni ṣèbó náà létè ṣèbó náà lẹ́nu kí ló dé tí bàbá fi sọ̀rọ̀ fún ọlọ́run ọba ní àmì ń bẹ tó pọ̀ rẹ́gẹ́dẹ́ tí gbogbo ẹ̀ ń tọ́ka pé àníṣe ọlọ́run nìkan là á sìn àníṣe ọlọ́run ọba nìkan ọlọ́run ọba ní báwọn àmì yìí ṣe pọ̀ rẹ́gẹ́dẹ́ ní sámà àti lórílẹ̀ yamurruna alayha ẹ̀yin ọmọ ènìyàn ṣe bẹ́ẹ̀ ń rí ẹ̀ ń gbàgbẹ́ ẹ kọjá ẹ lọ sámà ẹ rí gbogbo ẹ̀ níbẹ̀ ẹ ń rìn gbogbo ẹ̀ kàkà tó yẹ kẹ́ ronú sáwọn àmì ọlọ́run kẹ́ ti bẹ̀ mọ́ títóbi ọlọ́run níṣẹ́ lẹ kọ̀yìn sọ́lọ́run ẹgbún rí kúrò ń bẹ̀ ni nínú àwọn tó yẹ kó mọ ọlọ́run ju àwọn scientists torí pé gbogbo òyìn làwọn rí àwọn ṣe rìṣẹ́ǹsì débẹ̀ wọ́n lọ sí sọ́mà ẹ wo bàálù bí ṣe máa ń fò ní sọ́mà ẹ̀rọ ọlọ́run báyìí kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lóun láyà tó kódà kó lè bójoojúmọ́ lèyàn máa ń wọ plane ojoojúmọ́ tó ti mọ́ ọ la jẹ́mọ́ kò sí onítọ̀ tí plane bá fẹ́ gbéra tó bá fẹ́ gbéra kò sí bó o ṣe ló láyà tó ọkàn kan náà ló fi máa gbé àwọn tí wọ́n dá àwọn tí ń bẹ ẹnu plane gan ẹ rí lójú wọn torí pé oníkálukú ọ̀dà kẹ tẹ́m nígbà kálukú bá bẹ̀rẹ̀ tí pílẹ̀nì gbéra tó sọ ìpàkọ́ yín sẹ́yìn báyìí ti ń lo òkè ìjọba wá sẹ́mi ni tó bá padà báyìí kọ́ kí lẹ́ẹ̀mí dádúró bọ́bá sì ṣe bẹ́ẹ̀ kó tó balance yóò sàkọ̀ yóò kọ̀ ẹ̀kọ́ ìwà ẹ̀ yóò máa lọ wọ́n wàá máa sọ yẹn miles tẹ́ ẹ ti fi jìnnà sílẹ̀ ẹ wàá máa rò with these miles tó bá já. tó bá ṣe tán yóò wá balance ṣé tó bá balance tán ló tó kọ̀rọ̀ pé ẹ gbóúnjẹ fún yín wọ́n mọ̀ mọ̀ máa ṣe yín ká lè gbé bẹ̀rù kó lára yín ni. àwọn ọmọbìnrin kan bíi àǹjọ̀nú kan báyìí tó máa wà nù. gbogbo tí òtẹ́rìn náà mọ̀ rẹ́rìn sí yín wọ́n mọ̀ bá yín sọ̀wádà kẹ́ ẹ mọ̀ o wọ́n tún gbé tẹlifíṣàn wájú yín níbi sí ìtìrẹ́ mọ̀ wò. ń ó tún kú ńgbà bá fẹ́ balẹ̀ ní oṣù ní kẹfẹ́ tẹ bá tún fẹ́ balẹ̀ náà ó tún di wàhálà so ẹ̀ẹ̀kan ní ọgbà mọ́tò dìrì ẹ̀ subhanallah láìláìlá kò sí kódà kó tó pé lójoojúmọ́ lèyàn kò plẹ̀ nígbà ọba tó balẹ̀ tó jáde ńbẹ torí kó jáde lọ́kàn tó balẹ̀ bẹ́ẹ̀ ṣe wá wà lókè yẹn jẹ̀mọ́ ẹ wà á rí bẹ́ẹ̀ ìlú àkúrẹ́ ẹgbẹ́ nìkan ló tóbi jù gbogbo ẹ̀ ò ní torí tébù yìí lọ ẹ mà wò lẹ́gbẹ́ gbé láàyè láàyè lé gbogbo àkúrẹ́ náà lé gbogbo títí bí ìbàdàn yẹn fàlà ẹ mà wò báyìí ẹni tó lóun kọ ilé ilé mi lọ ga jù gbogbo ilé kò ní ju pálí ìtàn lọ èyí tẹ́ ẹ lọ ga jù kí á ní fàárì ṣé gbogbo ilé tá a lọ ga jù náà ní ojú pálí ìtàn lọ yìí a sì sí ìgbésẹ̀ sky lásán ibi tá a wáyé kò tiẹ̀ tí di sánmà ní gbogbo nǹkan kéré bó o wá ní ọlọ́run ti ń bẹ ní òkè sánmà keje lọ bó o làwọn yóò ti wáyé lójú ẹ̀ fàyàǹdùrú kayfa ta'malu. àwọn tó ń jẹ́ scientist wọ́n mọ iṣẹ́ tọ́lọ́run ṣe sára wọn wọ́n kẹ́kọ̀ọ́ débẹ̀ òṣùpá wọn iṣẹ́ lérí wọ́n ṣe débi pé àyè kan bẹ ní sánmà olókọjá ń pè tí plane bá kọjá ń bẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run plane yẹn tálkì àmọ́ ọlọ́run ó fi pé n ò tún rí mọ́ bí ṣe kọ́ra lọ sọ àwọn náà lọ sọ àwọn sáyẹ́nsì pé tí wọn ò ní gbogbo àti gbogbo àwọn tó bá wà nínú ẹ̀ wọn ò ní rí wọn mọ́ rìchẹ́ẹ̀sì ò tí ì sọ pé kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ níbo làwọn yẹn ó wà níbo la ti lè rókun láyé plane ò gbọdọ̀ sẹ́rìn lórí jẹ́ kí bá a ṣe rí plane lókè yẹn wọ́n lójú pò ó tí wọ́n ń gbà ó ó ní ojú pò ó bọ́ ń lọ sí Saudi ni ọ̀nlẹ́ ní ìwẹ̀ tẹ́ bá gbéra lẹ́kọ̀ọ́ yóò sì padà Kánò ṣùgbọ́n ah, ó ti ẹ̀dá Èkó làwọn ń gbà fẹ́ràn ni Kánò lọ́nà ọ̀nà Kánò ni ọ̀ lọ Saudi ni ọ̀ ń lọ Dubai ni ọ̀nà Kánò ni wọ́n padà gbà yóò padà yóò padà torí pọ́nà èkó kò sọ́nà kì í ṣe rúùtù yóò padà sẹ́yìn ẹ̀ẹ́dẹ̀ tó dé ẹ̀ẹ́dẹ̀ Sudan ẹ̀ẹ́dẹ̀ Egypt ẹ̀ẹ́dẹ̀ bọ́ Saudi ẹ̀ẹ́ tó kọjá Saudi bẹ́ẹ̀ bá ń lọ Dubai ẹ̀ẹ́ kọjá Saudi o ó ní ojúpọ̀ kì í ṣe pé kàn ń rìn bó ṣe wù tó bá rìnrìn kùnrin wọ́n wà tì ọlọ́run dá ìmọ̀ sínú sọ́mà àwọn tó wá ń ṣàlàyé gbogbo ìmọ̀ yìí fún wa wò torí ẹ̀gbà tọ́lọ́run ní ti àwọn òfin pẹ̀lú ọlọ́run gbogbo bọ́ọ̀ máa ṣe ń fọ́ọ̀mù nínú pátá yàtọ̀ sí pàrọ̀kùrá ní sọ sáyẹ́ǹsì sọ nínú biology nínú embryology bọ́ọ̀ ṣe ń sọ tóun náà òun nítorí ẹ̀ṣẹ̀ tọ́lọ́run wọn nítorí wọn ò ní ni. sọ ìdí nìyẹn tó fi jẹ́ wípé tọ́lọ̀ ń bá ní kéèyàn dọ́lọ̀ mà kéèyàn dúpẹ́ lọ́dọ̀ rí gbogbo àmì yìí bó ṣe pọ̀ tó tó ń júwe pọ́kàn ṣoṣo lọ́lọ́run kò torí ẹ̀gbà tọ́lọ́wọ́n bá fi sọ pé wákà ayé mi ní àyà tí ń fi sámẹ́wà àti wà láàárọ̀. wákà ayé mi ní àyà tí ń fi sámẹ́wà àti wà láàárọ̀. tọ́lọ́wọ́n bá ní àkàìmọye àwọn àmì tó lè jẹ́ èèyàn ó dá ọlọ́wọ́ bá mà èyí tí ń bẹ ní sánmà tó pọ̀ rẹ́gẹ́dẹ́ èyí tó ń bẹ lórí ilẹ̀ tó pọ̀ rẹ́gẹ́dẹ́ yamuruna alayha ẹ̀ ń rí ẹ̀ ń ré kọjá lórí ẹ̀. wọ́n hùn mọ́ ni a mọ̀ rí dùn. àtọ́ yẹ kẹ́ gbàtọ́lọ́hún ọba látara àwọn àmì wọ̀nyí níṣẹ́ lẹ ẹ̀kọ́ ìsọ́lọ́hún ẹ̀kọ́ tọ́lọ́hún ọba ni. wà máa yóò rìnnà akẹ́sàrò ńbìlá. ọ̀rọ̀ ọba ní báwọn èèyàn ṣe pọ̀ tó kì í ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe gbọ́ lọ́hún ọba gbọ́. èèyàn pọ̀ lórílẹ̀ bọ́ ọba tún kan ìran àwọn èèyàn ní ìhóni ẹ máa wo àwọn àpéjọ bẹ́ẹ̀ ó lọ ṣe hajj àbọ̀ lọ ṣe umra tẹ́ bá tó sáfù báyìí ọ wà á máa wo ẹ̀yin mélòó lẹ dúdú ní sáfù tipa ló fi máa rí kà lẹ́yìn ẹ̀yọ̀ funfun ni bí ìgbà tí ò sí dúdú láyé bẹ́ẹ̀ sì ni dúdú náà pọ̀ ṣùgbọ́n àwọn funfun funfun mi ń bẹ yóò funfun gbòò funfun mi ń bẹ yóò ní pípọ́n rẹ́sírẹ́sí nínú ìmí ń bẹ wọn kà yẹ lónìí ìmí ń bẹ bí àfihàn funfun yẹn náà ó tún nípele ìpele wọn tún yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ yẹn bá rà wọn àwọn ará tọ́kì funfun tí wọ́n ó tún yàtọ̀ sí funfun àwọn Chinese ó yàtọ̀ àwọn míì tí wọ́n ń bẹ àwọn ó ti ẹ̀ dàbí pépà funfun báyìí níbi táwọn òfin dé àwọn èèyàn tó lọ́wọ́ bá dá èèyàn pọ̀ ṣùgbọ́n kì í ṣe báwọn èèyàn ṣe pọ̀ tó náà ni wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́. ọ̀nà yóò mìnú àkúzárù ọlọ́wọ́ bá ní báwọn èèyàn ṣe pọ̀ rẹ́gẹ́dẹ́ tó ọ̀hún kì í ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe gbọ́ lọ́wọ́ ọba gbọ́. ìlà wà fún mùsùlùkùn. àwọn tó pọ̀ nínú ẹ̀dá náà ni wọ́n ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn ògbàpọ́lọ̀ nìkan ló lẹ́tọ̀ọ́ sí jọ́sìn ẹlẹ́mí ò ti ẹgbàpọ́lọ̀ wà ọlọ́run tó dá wa kúkú mà ọmọ àwọn tí ń ṣe jẹ àwọn tí ò ẹ wo àwọn èèbó mi ń gbà mí ìgbé subhana ẹ̀yin ò ṣe ṣe bẹ̀rù ọlọ́run báyìí ẹlẹ́mí nǹkan tó bá ń sọ̀rọ̀ ọlọ́run lé ọlọ́run tá a lọ lọ́kọ̀ sí ìlú ń jọ́ lọ́kọ̀ وما يؤمن أكثرهم بالله وما يؤمن أكثرهم بالله bàbá wa padà sọ́dọ̀ tiwa náà ẹ wo orílẹ̀-èdè tá a wà yìí àwọn bí ò tiẹ̀ mọ̀ Ọlọ́run nínú àwọn ẹ̀yà tí ń bẹ lórílẹ̀-èdè ká tó sọ aláwọ̀ dúdú papọ̀ nítorí wọn náà ń ṣe ẹlòmíràn mùkúmùkú mu wọn apààyàn wọn àṣẹbọ ilẹ̀ Yorùbá wa ń kọ́ abátiwa débi wípé ẹ̀sìn ẹbọ lẹ̀sìn àbáláyé ẹ̀sìn tọ́lọ̀ ń fi kàṣẹ táyé nígbà táyé kọ́kọ́ dáyé òun náà lẹ̀sìn bọ̀rìṣà ẹ wo kúfúrú ọlọ́run ọba ní báwọn èèyàn ṣe pọ̀ rẹ́gẹ́dẹ́ wa máa yu'minu aktharuhum billah. wa máa yu'minu aktharuhum billah. wọ́n ti pọ̀ tó ọ̀hún bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ti gbọ́ ọlọ́run ọba gbọ́. billah wa hum mushrikun. Níṣẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n pa nǹkan ní papọ̀ mọ́ lọ wọ́n mú ọlọ́run ọba ní kékeré. Àfàmínú. Tó bá wá rí bẹ́ẹ̀. Ó mọ̀ yẹ káwọ̀ ojú gbọ́ fọlọ́. Nínú àwọn díẹ̀ tó mọ ọlọ́run lọ́lọ́run tó sì ń jọ́sìn fún lágbára wa ṣe mọ àtọ́gbára ṣe tó ọlọ́run kan èmi àti ẹ sínú wọn ìjọba ìdíyàn ò dúpẹ́ nígbà tán láwọn tó kó gbà àwọn díẹ̀ tọ́lọ́run wá jẹ́rìí kó wọ́n gbà ọlọ́run fèmí àti ẹ síbẹ̀ àníyàn ló kù ká máa bẹ́lẹ̀ nǹkan lọ́nkọ́ bá tó àníyàn wá ṣe. Àfàmìnú àtàtìyàhùn gọ́ṣíyàtún min àdàbìlá. Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń pè nǹkan ní lẹ́yìn ọlọ́run àbáwọn tí wọ́n kọtọ ọlọ́run àbáwọn tí wọ́n ń fojú lẹ́ẹ̀ṣẹ̀ lọ́run afàmìnú tí wọ́n fọkàn balẹ̀ ní. àǹtà tí ahùn gọ́ ṣíyà tún mìnà dàbílá. àbáwọn ò mà wípé gọ́ ṣíyà ọlọ́run lè ní kójó ìyà ó ṣú àwọn ó ló fẹ́ ìyà lọ́lọ́run sì kó sínú ẹ̀ sọ wọ́n fọkàn balẹ̀ wípé ọlọ́run ò lè ṣe bẹ́ẹ̀ fún wọn ni. àwòtá tí ahumu sa àtúbákúta. àbáwọn fọkàn balẹ̀ wípé jọ́tá yóò parẹ́ pósí jìnnà. ṣé wọn ò mọ̀ ni wípé bó bá wọ ọlọ́run lè ní kó ṣẹlẹ̀ wì lójijì gbogbo ẹ̀ ó sì parẹ́. wàhùn láyà ṣòro. nígbà tí wọn ò ní fura pé ayé àsìkò táyé ó parẹ́ ti súnmọ́. kò láti sẹ̀bìlì. ọlọ́run nírẹ̀ ànábì tí wọ́n bá gbọ́ tí wọn ò bá sì gbà máa wí fún wa. láti sẹ̀bìlì. láti sẹ̀bìlì. eléyìí ni ojú ọ̀nà mi. àsẹ̀bìlì wọn a máa lò ó lábo bìmánà tọ̀rí kọ́tù ní áàdì yìí ló fi tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n a sì máa lò lákọ nígbà míì. هذه كل هذه سبيلي أدعو إلى الله قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين ọlọ́ni kúlìrà ànábì sọ fún wa àyà yìí olóhùn ṣàlàyé fún wa ipa ọba ti yàn níṣẹ́ kó má tẹ̀lé ṣe ẹ̀sìn Islam ẹnìkan ò kàn lè jíjọ́ kan kọ́lọ́lọ́ ń pè wọ́n bó ṣe ń bẹ ní agbọn ti bòmíì kò nímọ̀ nípa ìwé ọlọ́run kò lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run ara mi kó fàsìkò kan lẹ̀ nínú ìgbésí ayé ẹ̀ tó kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run ó bá dìde wùyà níjọ́ kan ọlọ́run ti gbèwò lọ́dọ̀ tí nìyẹn ti lè wọlé kò sí nínú Islam kò sí nínú Islam bó ṣe jẹ́ pé àwọn ọkọ̀ lọ́rọ̀ sí kan náà ní Islam àwọn náà ti bẹ̀rẹ̀ báyìí wọ́n láwọn ń rí àwọn mẹ́mẹ́ ìyá tó ṣe pé bí ìyá àjẹ́ báyìí ni kò lè ké bá díà o yọba ti ṣe yọba ní òun mẹ́mí ọlọ́run ń pè wọ́n níbo ló ti pàdé níbo ló ti pè ọ́ kò sí yẹn ní Islam o bọ́ọ̀bà lọ ṣe kiri kámọ̀ kékeré yóò ní ọ èyí ń wọlé lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ lómi bàbá ti dáa dúró lẹ́nu iṣẹ́ ìjọba ọlọ́wọ́ pé tú láti àbẹ́ lómi bá ti rìtáyà ọlọ́wọ́ kàkà pé ẹ̀ ìgbà tó wọ oṣù ń wọlé dáadáa ọlọ́wọ́ pé ńgbà yẹn nígbà tó ní wọ́n dáa dúró lẹ́nu iṣẹ́ ọlọ́wọ́ pé ẹ̀sìn tiwa èèyàn máa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ni èèyàn máa kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run ọba ni kó tó gbégbá ìpèpè sójú ọ̀nà ọlọ́run àmọ̀ pókẹ́wù ó lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run yẹ fákìrù ṣẹyìn láyọ̀ wọn bíi ẹni tí ò násòye fún yẹn onídàdán láì wọ nìkan fi ìwọ nìkan fi jẹ̀mọ́ mù torí pé wọ́n ló filẹ̀ mẹ́ta sílẹ̀ sókè òní agídí náà fi jẹ̀mọ́ mù o mọ bá tíà ọwọ́ onídàdán láì wọ ló sí ìwọ kọ́ ló ṣe tọ́ba mọ̀ pé wọ́n lọ fẹ́ ṣe ni ó kéwù ó lè ṣáájú kéwù ìmọ̀ ń ń bomi kò lè kọ̀mọ́fà tí àké kò kéwù kò ṣe kan yóò sá gbéra rẹ̀ láwọn èèyàn lérí tọ́ba tí a fẹ́ máa kéwù yóò wà máa ka kùránì yorùbá yorùbá ni ó máa kà kò ní lè ka ọ̀rọ̀ ọlọ́run ní òsínú islam gbogbo àwọn tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ nínú islam ẹni máa wọ rádaràdá tí wọ́n ń ṣe rádaràdá ni rádaràdá lẹ́rìí tí wọ́n máa ṣe nìkan láwọn mẹ́bí síra wọn ní ìyá ìjẹ́ kan lè máa ní òun ọlọ́run pè òun òun rí nàṣẹ́ nìkan lá òun ṣe gbá òun sá níbo bẹ́ẹ̀ bá fẹ́ ṣe kiri yó ẹ dáhùn kiri yó ni ẹ má dàrú ọ wọlé lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n nínú Islam ọlọ́run wo ló pè ọ́ bọ́ọ̀bà gbégbá dáwà bọ́ọ̀bà pípa ìjà àfa ìpínlẹ̀ sójú ọ̀nà ọlọ́kéwú lóòkè láti mọ̀ pé àfa ni ọ́ mm-hmm. innamal ilmu bitta'allum èyí kan jí dọ́kà kọ́kọ́ jàfa irọ́ o a rí i pé ọlọ́lẹ̀ kí ó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìmọ̀ lọ ń forí sọ fọgànẹ́sà ni ọba fi sẹ́lẹ̀ ọba lọ́mọ sí wáàsí káàkiri iṣẹ́ fọgànẹ́sìn rẹ ni kò gbajúmọ́ ìdí iṣẹ́ rẹ yẹn o lè ṣe wáàsí ń o lè ṣe ọba jókòó pé o ti dà gbogbo òlú ló ti rìn kiri tó ló ṣe wá sí wo ló ń ṣe nǹkan tó bàjẹ́ yóò pọ̀ ju tó túnṣe lọ. àyà yìí òun ló sọ ju abẹ́ rẹ̀ níkò ọlẹ́ni kú ìrẹ́ ànábì sọ fún gbogbo ẹni tó bá fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run. Hadi sabili. gbogbo ẹni tó bá pèpè sójú ọ̀nà ọlọ́run ẹ wo tèmi ànábì yìí. Adi ìṣẹ̀bílì ìlànà tẹ́mi ànẹ́bítọ̀ yìí ẹ̀wò kò yé yín. Ad'u ilana Ìlànà yìí náà ni mo fi ń pèpè sójú ọ̀nà ọlọ́run náà ni ìlànà Tawhid. Ìlànà mọ̀mẹ́bọ mẹ́rù. Ìlànà ká dúró lójú dúró lé lórí. a sọ pé káyé lè gbà ẹja mú gángan náà mọ̀. Lẹ́ẹ̀fẹ̀rẹ̀ àwọn mi

sọ fún wọn ẹ la ojú yín ẹ wo bí mo ṣe ń ṣe é. Hadihi sabili. ẹ wo ojú ọ̀nà mi ẹ wo tọ̀ríkọ̀ mi ẹ wo methodology mi ẹ wo approach mi. Hadihi sabili. Bẹ́ẹ̀ni ànábì lè dé yìí náà ni ẹ ṣe tọ́. Àbúrò ila Allah. Ẹ̀rí mi ni mo ṣe ń pèpè sójú ọ̀nà ọlọ́run ẹ̀yin ẹ má pe ti yín bá mi ẹ má sọ pé ayé ti lajú. Àdéhùn ila Allah. Ìgbà àtẹ́tò ẹ̀mí ẹ má fi ẹ̀mí múmú nínú ìjọ yín ẹ má fi gbogbo sójú ọ̀nà ọlọ́run anẹ́bí ò rí na sí yàn ó sì wá jẹ́ pẹ́ran lẹ́yìn rínú mọ́sáàsì yín anẹ́bí ò sì fáwọn ìyàwó ẹ̀ pé ń jọ́tà anẹ́bí ò bá sí ilé kí àwa ẹ̀ṣọ́ ó kírun báwọn èèyàn àbí kó darí gbogbo jẹ̀mọ́ ó sì wá jẹ́ pé ṣe há ní darí ìjọ lọkùnrin kúlẹ̀ wájú ẹ̀ àbíra dáadáa wọlé fẹ́ gbé wọnú islam gírí yóò ní ẹ lọ sí àyè gbà ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú islam kò sí tó jọ bẹ́ẹ̀ ọlọ́ọ̀nìrà ànábì sọ fún wọn bẹ́ẹ̀. láti tẹ̀bílì. tọ́ba rẹ̀ pé ìtẹ̀mí ànábì mú wá yìí lẹ fẹ́ bá mi ṣe ẹ̀wò bí mo ṣe tọ́. ad'u ila Allah. pèmí ànábì ṣe ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba ẹ̀wò. ala basiratin. mi ìfà ìmọ̀ ká pèpè ala basira kí náà ń pè ní basira albasira alyaqin bila shak ẹni tí mò ń ṣe dá mi lójú mo nímọ̀ lérí ẹ̀ walburhan àwùjáre ọ̀rọ̀ kan ẹ̀rí ẹ̀ ọ̀rọ̀ kan ẹ̀rí ẹ̀ èyí ṣe tó fi ṣe báyìí ìdí tí mo fi ṣe torí pọ́lọ́ ṣe ànábì sọ̀rọ̀ ká ṣe. ala ni èyí mọ̀mú lọ́mú nínú Islam mò ń kírun tó ń àwẹ̀ Ramadan la ń gbà yí jàmọ́ tábà ní èsì fi ń gbà ni ọlọ́run ní agbáwẹ̀ èsì tó fọ́ á pé ntí ò dúró lórí yẹ̀kín. a gbọ́dọ̀ máa tẹnu mọ́ àwọn tí mẹ́mí ti pọ̀ o dákúrò àwọn níjọ Islam ó tiẹ̀ fáwọn obìnrin ẹ wà á rí pọ̀ ọlọ́run kìíní kan kan kan ni wọ́n máa sọ káàkiri tahajud àdúrà òru látàgọ méjìlá òru dilẹ̀ mọ́ èyí ò jẹ́bi náfìlà tí wọ́n bá ti ń sàdúrà báyìí ìgbẹ́ bá rí wọn lẹ́tọ̀ọ́ mọ̀ pé ohun àdúrà yẹn kò níjọ ti mùsùlùmí olúwa olúwa wa olú ẹ mọ̀ rò ah, gbogbo àwọn ọ̀tá olúwa wọn mọ́lẹ̀ wọ́n bó níbo la ti rí yẹn níbo la ti rí yẹn èyí ò ní pọ̀ rẹ́gẹ́dẹ́ lọ oníkálukú fi ń wájẹ ẹ̀gbọ́n ntọ́lọ́ ń wú kánà bí sọ fún wa. قل هذه سبيلي هذه سبيلي ojú ọ̀nà èmi ànábì òun rèé. Ad'u ila Allah. Òun lèmi fi ń pèpè sójú ọ̀nà ọlọ́run. Ala basirati. Ìpèpè tèmi ó dúró lórí ìmọ̀ tó yanjú. Àìfà ìmọ̀ kan pèpè sójú ọ̀nà ọlọ́run àyè sọ wípé ẹ bó bá rí bẹ́ẹ̀ náà kò sí tó burú bẹ́ẹ̀ ọ̀hún irọ́ yẹ̀kí in tó pa àwọn èèyàn sí ó gbúdọ̀ dá ọ lójú pọ́lọ́n ló sọ bẹ́ẹ̀ anábì ló sọ bẹ́ẹ̀ in tí ò bá ti dá ọ lójú má payé sí bẹ́ẹ̀. wọ́lẹ̀ bàtí ọ̀rọ̀ tí. àbá kan ń bẹ nínú ìlú ta wà yìí lọ́dún kan wọ́n ń pera wọn ní ìjọ sàtíà lọ́dọ̀ tí wọ́n àwọn èé kírun gbogbo ẹ̀ ni wọ́n sì ń ṣe wọ́n gbé báyìí lẹ̀ wọ́n gbé kwan lẹ̀ wọ́n ń dáfa gbogbo ẹ̀ ni wọ́n papọ̀ ọwọ́ àdọ́dún náà ìmọ̀mù wa kọ́lọ̀ kọ́ bá ṣe dáadáa fún wọn kọ́lọ̀ kọ́ bá dúró tì wọ́n wọ́n wá pé ìjòkó sí mọ́sálásí jimoh central mosque wọ́n wá ní ká lọ pàfọ́ òun wá ó sì dé ó káwọn ìjọ̀mọ́ rẹ̀ kan lẹ́yìn. wọ́n wá ń bi léèrè pé dáa níbo ni wọ́n ti kéwú níbo ló ti kéwú ó ní ẹ òun parí káìdá lẹ́yìn káìdá ńkọ́ ibi àyẹn lọ́lọ́run bá pè òkè káìdá pé kíkẹ́ fi ń dá àfà ewúrẹ́ náà àfà ló náà jẹ́ ẹ wo èèyàn pé àwọn èèyàn sì pọ̀ rẹ́gẹ́dẹ́ lẹ́yìn kí nígbà náà gbọ́ àwọn ọlọ́kadà ẹ̀rù wọn pàǹkì lọ rẹ̀ alábàṣírọ̀ ìmọ̀ àmọ̀dájú làá fi pèpè sẹ́sìn bí mo ò bá yí ọ lọ kéwú kò jẹ́ dandan bí pèpè sẹ́sìn ò bá rọrùn fún ọ lọ máa ṣiṣẹ́ rẹ máa gbọ́ wá sí ti máa béèrè tí ò bá yọ ọ́nú ẹ̀sìn má sọ̀rọ̀ ààrẹ dàáfà lórí àyíká. ìyàfà ó ń wù wọ́n ìyà tá àfà jẹ kó tó jẹ àfà n ò lè jẹ. ké o sòrò ké. wàlẹ́ o sòrò ké. ẹgbẹ́ yẹn náà lẹ́yìn náà rí o sòrò ké. a nà kumala a bàbá wa ló ti rọrùn tán. o sòrò ké òkè òsè kan oṣù fẹ́ gbọ́n ní ká máa pọ̀ akọ́rẹ́ àlọ́ náà pé ká máa pọ̀ láàfà èèyàn lèèyàn máa sọ pé ká pè yàn láàfà ni àbí tí ń bẹ láàárín àwọn yóò sọ pé àfà ni ọ́. Ọlọ́nira ànábì sọ fún wọn aláàbàṣírà. Aláàbàṣírà tí. Ìpèpè tó jọ ọ̀nà ọlọ́n tèmi lérí àmọ̀ àmọ̀dájú ni mo fi ń pèpè. Ànà wa mà ní tàbá ni. Èmi nìkan kọ́ o bí mo ṣe sọ yín náà gbogbo ẹni tó bá tẹ̀lé mi ànábì tí ó bá pèpè sójú ọ̀nà ọlọ́run lórí tí mo dúró sí lòun náà gbọ́dọ̀ dúró lórí. Ajẹ́pọ̀ ànábì ti yọ rẹ̀ sọlá kúrò níbi gbogbo àwọn Ànábì ní àna wa mẹ́ ní ìtàbáání. Àna Èmi ànábì orí tí mo dúó lé lérí ni. Gbogbo ẹni tó bá sì lóhun tẹ̀lé mi náà ibi tí mo dúró lé lórí ni kí wọ́n dúró sí. wa subhanallah. tó fún ọlọ́run. wa ma ana minal mushrikin. èmi ò sì gbà kápá nǹkan pọ̀ pẹ̀lú ọlọ́run ọba rí mi ò ṣẹbọ rí anabi sọ fọwọ fọwọ́ gbáyà gbogbo ẹni tí wọ́n tẹ̀lé anabi náà gbọ́dọ̀ lè máa sọ bẹ́ẹ̀ èmi ò pa nǹkan pọ̀ mọ́ lọ. wà á máa wà á máa èmi ò ẹni tó pa nǹkan pọ̀ mọ́ ọba rí nínú èrò nínú ìwà nínú mi mi وما أرسلنا من قبلك إلا رجالا أرى بني النبي أنا صديق أنا وجيشك كساجورة إلا رجالا gbogbo àwọn tá a rán ṣáájú rẹ kò sóbìnrin nínú wọn ọkùnrin náà ní gbogbo wọn. nùhí ilayhim min ahlil qura. àwọn ọlọ́run ọba la ránṣẹ́ sí gbogbo àwọn tó jáwọn ànábì ọlọ́run tí wọ́n ṣáájú ẹ nínú àwọn aráàlú kọ̀ọ̀kan kan láti yọ ànábì. àfàlàmì àsírù fil ard. ọlọ́wọ́ bá láwọn àwọn tíra ànábì ń bá sọ̀rọ̀ sáwọn òrónú ni sáwọn náà ti ẹ̀rìn káàkiri ayé kan rí káàkiri ìlú kọ̀ọ̀kan. fàyàǹgòrò kẹ́yìnbá kan àkìbátú lẹ́dìínà mi kọ́bẹ̀lì rí mú. kẹ́ ẹ lọ wo ohun tó kẹ́yìn àwọn tó ṣáájú yín àwọn tó gbọ́ sáwọn ànábì ọlọ àwọn òjíṣẹ́ ọlọ́run lẹ́nu kí ló kẹ́yìn wọn àwọn tí wọ́n kọ̀ kí ló kẹ́yìn wọn ẹrìnrìn àjò káàkiri ayé kẹ́ fojú yín rí Wàládàrú àkìrọ̀ ti kọ̀yínú lílẹ́bí iná takọ̀. Ọlọ́run ọba ní gbogbo téèyàn bá ń ṣe láyé ọ̀run olólóore jù. Máa ronú tọ̀run mọ́. Gbogbo mo lè sọ, mo lè rú, mo lè sọ, mo lè gùnkè, mo lè sọ̀kalẹ̀, mo lè jákiri máa ronú tọ̀run mọ́ àìronú tọ̀run máa ló fa yahoo yahoo torípò náà ti mọ̀ fún òní lọ́rùn ó sì tẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ àìronú tọ̀run máa ló fa jìbìtì àìronú tọ̀run máa ló fa káwọn èèyàn ó máa pọmọlẹ́kùnjayé àìronú sọ̀run máa ló fa ọkọ tó pàyàwó ẹ̀ torí pó fẹ́ lówó. wala darul akhiratu khairul lilladhina taqaw. ọlọ́wọ́ bá ní bẹ́ẹ̀ sì ni ilé tọ̀run yẹn gbogbo tẹ́ ẹ wọ́n bá bẹ̀rù ọlọ́run. àbàlá tààkìlú. ọlọ́wọ́ bá ní kí ló dé tilé ayé tó fọ́ yín lójú ẹ̀yin ti gbàgbé wípé ẹni tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jẹjẹ lọ ìyá dúníyà àkọ́lùmíràn kọ́lìlì wà á ṣe kó wá àdàlùmíràn bẹ̀lìlì. ìyá dúníyà àkọ́lùmíràn kọ́lìlì wà á ṣe kó wá àdàlùmíràn bẹ̀lìlì. وعاشقها أذل من الدليل تسم بسيرها قوما وتؤمي تتم بسيرها قوما وتؤمن وهم متحيرون بلا دليل وهم متحيرون بلا دليل ọlọ́wọ́ bá náà kọ́lá ta kìlú kí ẹ ìrònú ni ẹ̀ẹ́dínní kan yàwó yàwó ọ̀rọ̀ àmọ́tò lẹ́yìn mọ́tò yẹn wá ń kọ́ lẹ́yìn ìgbà yẹn ń kọ́ ọba ra mọ́tò owó ra mọ́tò ẹ̀ oúnjẹ ni ẹ̀rọ nù wípéjọ́ kan ń bọ̀ tẹ́ kúrò láyé tó o pé bẹ́ẹ̀ ṣe lólé ayé ọlọ́run bó bìí lè afọlẹ́ àti àkìlò ìsìnkú ah, àkàwọ̀mọ̀ wà tó ayé yẹn ó ti di àwọn èèyàn kan létí ó ti fọ́ wọn lójú wà ó ń mọta àjìmúnà ládẹ wọn kàn ń pèpè sí ayé ẹran kò sí guidance báwo bọ́ báwo ni àrùn kan ẹran èèyàn sọ fún ọ wípé ọkà lórí lórí fóònù lórí fóònù bẹ́ẹ̀ tó bá ti fẹ́ lówó ká fi orí di orí ká jó ká fi fọkàn mu ọbẹ̀ sí ni wọ́ orí kiri kí ni assurance pé kò tọ́ lọ́rọ̀ yẹn kí ni assurance pé kò tọ́ ni ọkọ̀ lọ́fẹ̀ẹ́ mi ẹlẹ́mi ṣòfò ìkàtò ṣẹlẹ̀ lánàá àbíjẹ táǹsì gbogbo obìnrin ẹ bọ girlfriend òun fẹ́ òun tó wá pàtì òun tó gbé fẹ́ lè kan ẹni tó tún gbé fún òun wá sọ pé sáwọn lè lò wọn ni wọn lè lò wọn gbé lọ́wọ́ wọn gbé lẹ́sẹ̀ obìnrin subhanallah bẹ́ẹ̀ gbogbo àwọn obìnrin tí ọ̀rọ̀ yẹn máa tẹlẹ sí o kò kí làwọn náà máa jẹ o àfi tọ́lọ̀ bá kàn fẹ́ fi ṣàdánwò gbogbo àwọn kẹ́sìtì ẹ̀ bá ń gbọ́ bí kò lè pa sẹ́wó náà lóbìnrin yẹn bí kò lè pé ọmọ yẹn náà onírìnkùnrin náà ni kó ní kálukú ọ̀fọ̀ ọmọ ẹ̀ létí bọ́ bá ń rìnkùnrin ọ̀ọ́kàn ìkànkùkàn yẹ̀bọ́n ń sọ fún ọlọ́gbọ́ múra sí àwọn èèyàn bẹ́ẹ̀ lè ti èèyàn mọ́lẹ̀ níta gbangba ní ìdíkájì máa rẹ orí rẹ̀ kan láwọn fẹ́ lò níbi táyé lọ sí bó ti òṣìṣẹ́ onílùpẹ̀ ẹni tó dúró torí kí wọ́n sọ fún wa pé tó bá ti lè ti mọ́tò pààyàn kó lówó ìyẹn ti sọ pé mọ́tò pààyàn yóò lówó ṣé ó ti wá lówó ńgbà tó ti pa bẹ́ẹ̀ mẹ́ta ní ìṣó ti lówó ọ̀fọ̀lá dákìlì kí ló dé táwọn yóò ṣe làákàyè ẹ̀rú sí ọlọ́run ẹ̀jẹ̀ ká bẹ̀rù ọlọ́run ẹ̀jẹ̀ á fi ọ̀rọ̀ ọlọ́run ká fi bọ́ra wa ká fi bọ́ àwọn ọmọ wa ìyẹn ló lè tún ayé ṣe ayé ti dágun bí owó owó owó owó owó owó owó owó owó owó àti ẹ̀ná ní ọ̀run àná ní ìjọba nìyàn àná ní ó àná ní bàbá wa rówó ọ̀nà tán owó ò ṣe gbogbo nǹkan wàláì wàláì kò ṣe gbogbo nǹkan o bọ́ rí owó nǹkan náà kí ló fẹ́ dà ò lè ojú tì ọ́ pẹ̀lú tẹ́pọ́wọ́ yẹn ní fálù ni ó yẹ kó dènà fún kù kó má padà kù. látara àdé eléyìí ẹ̀dẹ́kẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀dẹ́ká bẹ̀rù ọlọ́run eléyìí tí a ké fún wa lẹ́nu ní ọ̀rọ̀ ọlọ́run ọlọ́jọ́ ìṣẹ́ wa láǹfààní. títà tí ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́jọ́ wúlò fún wa. sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfirullah wa atubu ilayk insha Allah ta'ala fífẹ́ ọjọ́ ti ọjọ́ ìlọ ṣùgbọ́n bójú ọjọ́ ṣe rí òjò ti sú kí a lè láǹfààní àti padà àní lè dáhùn ṣùgbọ́n ṣe àwọn ìbéèrè tó ń bẹ lọ́wọ́ wa tá a dáhùn insha Allah tó bá dọ̀la tí a kàṣẹ rẹ̀ ńlẹ̀ á dáhùn àwọn ìbéèrè o. a wàá ṣe àkójọ gbogbo ẹ̀kọ́ torí pé a parí suratu Yusuf lọ́la insha Allah. gbogbo ẹ̀kọ́ tó ń bẹ nínú ìtàn ànábì Yusuf a kó jáde á sọ fún gbogbo gbogbo wa lè mú lọ́wọ́ lẹ́yìn yìí á dáhùn àwọn ìbéèrè á fa ìbéèrè lẹ̀ bákan náà á sọ̀rọ̀ ní ṣókí nípa ọ̀rọ̀ zakatul fitr jaka torí pé ó ti ń súnmọ́ gbogbo ẹni tí ó bá yọ jaka láti ọjọ́ Jímọ̀ sí ọjọ́ sátidé. èèyàn ti lè bẹ̀rẹ̀ sí ni máa yọjá kẹ́yìn àbọ̀. pàápàá jùlọ láti ọ̀ sábà èèyàn ti gbúdọ̀ máa bẹ̀rẹ̀ èèyàn máa yọjá kẹ́yìn díẹ̀ díẹ̀ friday saturday so ọjọ́ thursday lọ́la a sọ̀rọ̀ lórí jaka abẹ́lẹ́ subhanahu wa ta'ala kọ́lọ́n kó bọ̀ wá láṣìírí ibi tí ramadan kù sí yìí kọ́lọ́n kó ṣe wá lẹ́rú tí ó parí o ṣe wá lẹ́rú tí ó mọ̀ bí tó parí sí o kó sì gbàlejò ẹ̀sìn lọ́wọ́ wa o má wàá ṣe ní òpin fún wa mm-hmm. yá sọ pọ̀lọpọ̀ ramadan mm-hmm. inṣàlá a àforí rẹ̀ gun ibì kan adúgbọ́lọ́dọ̀ ọlọ́run a gbé àwọn nǹkan méjì síwájú gbogbo àwọn àtúntún láàṣẹ lọ́ǹṣì lọ́la náà ká má gbàgbé a gbowó fún iṣẹ́ mọ́sídìí wa ti ń lọ tá a bá wo ẹ̀yìn ẹ̀ á rí i pé a ṣẹ̀ṣẹ̀ ṣe dẹ́kìn kan lánàá ni ẹni tó bá sì mọ táǹpẹ̀ dẹ́kìn yóò mọ̀ pé kékeré ìnáwó kò sí ń kò dẹ̀ sí ibi tá a dúró wò náà tó gbó àwa tá à ń da iná ẹ̀ lọ kọ́lọ́ wọn kí ọ̀sán wa lẹ́sàn dáadáa. ọmọ ìyá wa tí a ní ẹsẹ̀ ń dùn wọ́n parẹ́ operation pẹ̀lú tó clear sí mi. gbogbo tó kù tí owó yẹn tí ó fi pé kò ju bíi three thousand naira lọ. so ó sì dá mi lójú wípé ká sọ pé ó ti pé so gbogbo àwa tí a dá sí àtàwa tá a fà níyàn dá sí tá a fàdúrà dá sí ọlọ́mọ dàwa gúnlẹ̀ o mẹ́jọ á sí rìn o. àwọn bàbá wa ní nínú ìjókòó yẹn ká tó fi léèsì ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa lórí dáadáa kọ́lọ́ wọn bá kí ó wá fi sábàbí dáadáa fọmọ ya wa náà ẹlẹ́ẹ̀kejì ẹ̀ rí i pé mo sọ̀rọ̀ nípa alásùnmọ́ wa kan kí ọkítàràwì tán kí wọ́n ní láńlọ́ọ̀dù rẹ̀ pé ọkọ̀ mọ́rúwá ti ń wà pé ọkọ̀ kọ̀ọ̀kan lò bọ́kọ̀ ti gbá mọ́rúwá yìí bóyá nìyẹn lápàtẹ́ńṣàn ẹni tó ń wà á bóun ṣe fẹ́ǹtì nìyẹn mo ti rọ́ọ̀ṣì ẹ̀ lọ sùtù títì yẹn ò wá jìnà sílé rẹ̀ ó sì tẹ̀ gbé mọ́rúwá jáde ni àwọn tó wá bẹ́ẹ̀ sáré lọ sí fúta láńlọ́ọ̀dù yẹn tó gbé mọ́rúwá jáde ó ti ní ásídẹ́ǹtì títì bọ́mọ ya wáyé ó ti bọ́ra lẹ̀ ní nǹkan bíi tó náì ó ti káta lọ sáré wọ sọ pé ah níbo ni níbo ni ni ìgbà tí wọ́n dé títì wọ́n ti gbé láńlọ́ọ̀dù yẹn wọ́n sáà pé kò sọ̀rọ̀ wọ́n ti ẹja àti mọ́rúwá ẹja àti kò ní lójú títì kọ́mọ̀lẹ́ pọ̀ kó tún máa kọlù àti kọ́mọ̀ dà ó dọ̀búlẹ̀ ibi tí wọ́n ti ń tì àwọn méjì wọ́n ń tì kán ti kò títì ni àwọn ọmọ ẹ̀hàn náà ẹ̀dùnmọ̀ wọn náà ń gbé ọkọ̀ bọ̀ wọ́n kó ọkọ̀ bò wọ́n pẹ̀lú àwọn méjèèjì yẹn lójú ẹsẹ̀ làmì ìdìbò jẹ̀mọ́ ẹ wo nǹkan ẹni tí wọ́n gbé lọ sí ìtùgbọ́n ó ti lajú yóò bọ́ lẹ́nu kan fàkó yín kúkú tó jẹ́ pé àsìkò tó ń kálukú bá lọ́kọ̀ fún náà ní ọba lọ. àdánwò tó lágbára ni. àwọn méjèèjì tí wọ́n ń ti ọkọ̀ kódà àwọn tí wọ́n ń rí wọn nígbà tó ń wẹ̀ ìpè tí kò bá kú gan kò lè gbádùn ayé mọ́ torí egun ẹ̀yìn ti kán ọkọ̀ ẹ̀yìn ti ọkọ̀ tí mọ́tò ń bọ̀ lẹ́yìn egun ẹ̀yìn ti kán gbogbo ẹsẹ̀ awọ nìkan ló gbẹ́sẹ̀ lù ẹsẹ̀ ti ká bí ọ̀nà bíi mẹ́rin àyà egbò àyà ti ká. àwa sọ̀rọ̀ ọmọ ẹ̀yà yìí bá a ti ń parí ètò ẹnìkan ti sẹ́ndí mẹ́sẹ̀gì pé kájé kò mọ̀ nípa ẹni yẹn lórí tọ́lọ́ ọ̀nà tó ń bá lè fi àṣìṣe òpó rẹ̀ ìyàwó ẹ̀ àwọn ọmọ ẹ̀ ọmọ ẹ̀yà wa yìí kọ́lọ́n kó bá a sọ wọn lẹ́sàn dáadáa so wọ́n sì sẹ́ndí two hundred thousand. Mm -hmm. pé opó yẹn ká fún bẹ́ẹ̀ àwọn ọmọ ká fi kẹfẹ́ àwọn lọ́wọ́ ẹni yìí o ó ń fọ́lọ̀ wá sí i bá a ṣe ń ṣe ìnà èmi àti òrí abáyé ó ṣe ń dowó ẹ ẹ wọ nǹkan sọkọlọ ọba tí ọlá rẹ dá kó bá a sọ dáadáa o mm-hmm. àwọn oore nìyẹn ẹni tó mọ̀ rí ẹ pé ká fi obìnrin ìyàwó ẹni yẹn àtàwọn ọmọ ẹ̀ ká fi tù wọ́n ni. sọ abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́mọ kíyèsí wa o mọ̀ fi sọ rẹ̀ sọ wa o mọ̀ dáàbò rẹ̀ bọ̀ wa o kọ́lọ̀ wa bò wá láṣìírí dáwà náà ó lè máa ṣàánú gbogbo ohun tí a fi lè máa ṣàánú ọlọ́run kò kò sí wa kó o sì gbà níjọsìn lọ́wọ́ wa rahmatu ya arhamar rahimin àti gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ náà tó yẹ pé ọlọ́run mọ̀ wá ọlọ́run mọ̀ sí ẹ̀ máa bá a bùkún wọn bá a máa bá a bùkún wọn mm. jẹ́ kí irú àwọn bí wàá pọ̀ nínú àwọn mùsùlùmí tẹ́sì ó tún yé wọn àwọn tẹ́sì yé jẹ́ kí irú àwọn bí o pọ̀ lára àwọn tẹ́sì yé mm. torí bá lómi ìjọba ń ṣe nǹkan yóò rò pé òun ṣe fẹ́fọ̀ fún yẹn ó ń ṣe fúri ara ẹni ìbẹ́nìkan ló ṣe ní ìsìtá àdàkọ rẹ̀ èmi ìmọ̀gá ààrẹ bẹ́ẹ̀ ẹnu pé òun náà ń sàǹfààní níbi wá sí táǹsì ó ń fọlọ̀ ẹ̀ ó ń ráǹfààní bẹ́ẹ̀ bá ti sọ báyìí lọ́sí ní inṣàlá òun ó sì ra family ẹni tó ká sámú tó wọlé tó ti fẹ́ fẹ̀yìn tó ti fẹ́ sùn tó kà jáde àti ni ó jẹ sàárì jọ sábẹ́lọ́n wa ta'ala ọlọ́mọdé o máa fi sọ rẹ o ní kọ̀kọ̀ àti ní gbangba àìmọ̀rọ̀ sọ ni pé ibi agbémara sọ sọ àìmọ̀rọ̀ sọ ń bì kẹ́kẹ́ ọlọ́run ọba lọ́ba fi sọ̀yàn ọlọ́run kò sọ wa o mm-hmm. kò sọ wa kò sọ ẹbí wa kò sọ àwọn òbí wa kò sọ àwọn àfa wa mm-hmm. kò sọ gbogbo wa lápapọ̀ mm-hmm. kò máa dáàbò rẹ̀ bọ̀ wa o subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa